yorùbá bọ̀ wọ́n ní ẹ kú ilé ni à ń kí ara ilé ẹ káàbọ̀ là ń kí èrò ọ̀nà ẹ kú láti láti là ń kí ẹni abátiri ti pẹ́ ẹ kálẹ́ ọ gbogbo olùgbọ́ mi èmi rabiu karimat ọláyẹmí mọ́túndé gbogbo ilé ni mo kí n ò lólódì ẹnì kankan èyí ni àwọn ìròyìn tó ń dé sí etí gbọ̀nyìn láti iléeṣẹ́ campus radar funab ninety nine dot no frequency kí a tó tẹ̀síwájú ẹ gbọ́ àwọn kókó tí ó wà nínú ìròyìn náà. ìròyìn tí a máa fi ṣíde ni èyí tó sọ pé àwọn ọmọ nàìjíríà tí ó wà ní Ukraine ké gbàjarè lórí ìdẹ́yẹsí tí wọ́n ń kojú lẹ́nu ibodè EU. àwọn jàǹdùkú agbébọn wọ́n rọ̀jò ìbọn fún ọba àtà ti ayédè ìlú èkìtì ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ìwọ́de tako ìyanṣẹ́lódì tí asuu gúnlẹ̀ ìròyìn èyí ní sọ pé àjọ fifa pàṣẹ pé russia kò gbọdọ̀ díje pẹ̀lú asia orílẹ̀-èdè rẹ̀ àwọn ìròyìn wọ̀nyí náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ọmọ bíbí ilẹ̀ áfíríkà tó ń gbìyànjú láti fi orílẹ̀-èdè ukraine sílẹ̀ ti ké gbàjarè lẹ́yìn ìdẹ́yẹsí tí wọ́n kojú lẹ́nu ibodè àti wọ ilẹ̀ EU ọmọ nàìjíríà kan tó ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìṣègùn ní fásitì harvey kharkiv rukaya sọ pé òun fẹsẹ̀ rìn fún wákàtí mọ́kànlá lóru mọ́jú kí òun tó dé mekkia sẹ́yìnì tó jẹ́ ibodè poland àmọ́ wọn kò jẹ́ kí òun wọlé ó ní nígbà tí mo dé ibí yìí mo rí àwọn aláwọ̀ dúdú tí wọ́n ń sùn ní ìta gbangba gẹ́gẹ́ bí ohun tí ó sọ wọn kò gbà á láàyè láti wọ orílẹ̀-èdè náà nítorí wọ́n ní àwọn ọmọ ilẹ̀ Ukraine ni yóò kọ́kọ́ wọlé. Ọba Àtà ti Ayédè-Èkìtì Ọba Adeleye Òrìṣàgbèmí dèrò ilé ìwòsàn lẹ́kìtì lẹ́yìn tí àwọn agbébọn rọ̀jò ìbọn fún un ọba aládé kan ní ìpínlẹ̀ Èkìtì Àtà ti Ayédè-Èkìtì Ọba Adeleye Òrìṣàgbèmí ti dèrò ilé ìwòsàn lẹ́yìn tí àwọn agbébọn kan yìnbọn lù ú ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ sọ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lọ́jọ́ àìkú láàrin ìlú ìsàn sí ayédèkìtì ní nǹkan bíi aago mẹ́sàn-án alẹ́ lásìkò tí orí adé náà ń bọ̀ láti ìpàdé kan àwọn òṣojú mi kọ̀rọ̀ sọ pé àwọn agbébọn náà gbìyànjú láti jí kábíyèsí náà gbé àmọ́ wọ́n dáná ìbọn fún un lẹ́yìn tí ìgbìyànjú wọn forí sánpọ́n ọba náà ti ń gba ìtọ́jú nílé ìwòsàn báyìí lọ́wọ́lọ́wọ́ ẹgbẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ìwọ́de tako ìyanṣẹ́lódì tí asugunle. gúnlẹ̀ àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ ní ilẹ̀ Nàìjíríà NANS National Association of Nigeria Students ti kéde pé àwọn yóò ṣe ìwọ́de káàkiri ìlú Àbújá àti àwọn ìlú mìíràn ní orílẹ̀-èdè yìí láti fi ẹ̀hónú wọn hàn lórí ìyanṣẹ́lódì tí ẹgbẹ́ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì ASUU gùnlé. Ní ọjọ́ Ajé tí ó kọjá ní ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ti fi ìkìlọ̀ síta pé bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejì ni àwọn yóò bẹ̀rẹ̀ ìwọ́de tí ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ fásitì bá kọ̀ láti forí ìkòkò sọ́ọ̀ọ́dúnrún lórí ìfáǹfà tí wọ́n ní láàrin wọn. ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ sunday àṣẹfọ́n ní ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ fásitì asuu gbọ́dọ̀ parí aáwọ̀ tó wà láàrin wọn ní kíákíá kí àwọn akẹ́kọ̀ọ́ lè padà sẹ́nu ìkẹ́kọ̀ọ́ wọn bó ṣe yẹ Àtẹ̀jáde látọwọ́ Nance ní ìfẹnukò láti gùnlé ìwọ́de yìí wáyé níbi ìpàdé tí ẹgbẹ́ náà ṣe ní ilé ẹ̀kọ́ gíga fásitì ìpínlẹ̀ Sokoto. Afẹ́fọ́n wá rọ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti darapọ̀ mọ́ ìwọ́de yìí kí ó lè kẹ́sẹ̀ járí. Bákan náà ló fi kún pé Gbogbo àwọn òpópónà tó ṣe pàtàkì ní olú-ìlú ilẹ̀ wa, Abuja, ni àwọn yóò dí pa nítorí ìyà ẹ̀ṣẹ̀ tí kìí ṣe ti àwọn ni àwọn ń jẹ. Ó tẹ̀síwájú pé orí àwọn akẹ́kọ̀ọ́ ni gbogbo ìjìyà tó máa tẹ̀yìn ìyanṣẹ́lódì jáde máa dá lé lórí nítorí gbogbo owó ilé tí àwọn ti san kò ní jẹ́ dídá padà tí ọjọ́ orí náà sì ń dàgbà síi. Hmm ìròyìn tí a ó fi máa kádìí rẹ̀ ńlẹ̀ ni èyí tí ó sọ pé àjọ fifa pàṣẹ pé russia kò gbọdọ̀ díje pẹ̀lú asia orílẹ̀-èdè rẹ̀ àjọ eré bọ́ọ̀lù lágbàáyé fifa ti pàṣẹ fún russia pé orílẹ̀-èdè mìíràn ni yóò máa ti gbá àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ rẹ̀ yòókù kódà wọ́n ní kò sì gbọ́dọ̀ lo orúkọ Russia gẹ́gẹ́ bí orílẹ̀-èdè bí kò ṣe orúkọ àjọ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè náà Football Union of Russia. Ìgbésẹ̀ tí FIFA gbé yìí wáyé pẹ̀lú bí Russia ṣe ń ṣígun wọ Ukraine lọ́jọ́ díẹ̀ sẹ́yìn. Bákan náà làjọ FIFA tún pàṣẹ pé wọn kò gbọdọ̀ kọ orin orílẹ̀-èdè Russia níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kankan, bẹ́ẹ̀ ni àsíá rẹ̀ kò gbọdọ̀ sí níbẹ̀. Àwọn orílẹ̀-èdè bíi England, Poland àti Sweden ló ti sọ pé àwọn kò ní kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kankan tó bá ní ṣe pẹ̀lú Russia Russia yóò kópa ní ìfẹsẹ̀wọnsẹ̀ àjọ FIFA ní ìjíròrò yóò sì wáyé pẹ̀lú àwọn àjọ eré ìdárayá mìíràn lórí bóyá kí wọ́n lé Russia kúrò láwọn ìdíje wọn gbogbo ṣókí báyìí òun ni ọbẹ̀ oge ibi tí a máa rí wọn ní eléyìí ní àṣálẹ́ tòní títí ìgbà mìíràn orúkọ mi ò yí padà èmi náà ní Rabiu Karimat Ọláíyà